هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو فلان àlékún kí ọlọ́wọ́n bá àtúrà jẹ́jẹ́ tó ọlọ́wọ́n bá kó máa bá aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráalé anabi sallallahu alayhi wa sallam at-tayyibun at-tahirun àwọn tí wọ́n jẹ́ ẹni rí tí wọ́n jẹ́ ẹni mímọ́ tí wọ́n jẹ́ èèyàn dáadáa àti àwọn sọ̀hábà pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ọba tí wọ́n jẹ́ ẹni rere àti gbogbo olùfẹ́ ìlànà rẹ̀ tẹ̀lé ìlànà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ qiyama yawma la yanfa'u malun wala banun illa man ata allaha bi qalbin salim ọjọ́ tó jẹ́ sí wípé la yanfa'u malun gbogbo dúkìá tá ń kójọ láyé yìí ọjọ́ tí ò ní sàǹfààní mọ́ kò ní sàǹfààní fún yàn láti wọ àlùjánnà ọlọ́run ọba kò sì ní sàǹfààní fún yàn láti làyàn kúrò ní ìyà ọlọ́run ọba nínú iná gbogbo àwọn dúkìá tá ń kójọ yìí ilé ayé yìí náà ló ti wúlò téèyàn bá ti lè kúrò àyè àwọn dúkìá yóò sàǹfààní mọ́ nìyẹn wàlẹ́ àbànú èmi ló bí ṣéwù lágbájá èmi ló bí ànábì lágbájá èmi ni mo bí wòlíì lágbájá gbogbo àwọn ọmọ tá a bí yìí wọn àlè ṣe wá láǹfààní lọ́jọ́ gbèrè kìyàmà tíyàn bá ti jẹ́ múmi ni. bàlábànú kábímẹ́nire tó jẹ́ olùṣe súnà nàbì sallallahu alaihi wasallam olùdúró ṣinṣin lórí ìlànà súnà nàbì olùpèpè sí súnà nàbì kò lè ṣe wá láǹfààní táwa fúnra wọ̀ bá ti jẹ́ nire táwọn ọba ti rìn lànà tọ́lọ́wọ́n bá àlékẹ́ láfẹ́ràn nabi sallallahu alayhi wa sallam illa man ata Allah bi qalbin salim àyàfi gbogbo ẹnikẹ́ni tó bá wá ọlọ́wọ́n bá tó bá bá. torí ọkà tó ń mọ́ kóbi dídá ọkà tó ń mọ́ kóbi ọ̀sẹ̀ irú ẹni báyìí nìkan ni ó là níwájú ọlọ́wọ́n bá lọ́jọ́ gbọdọ̀ kìyàmà. ọ̀rọ̀ tí a gbé ẹwù lọ òun náà ni ọ̀rọ̀ nípa al-ghulamu alladhi qatalahu al-Khadir ọmọ tí Khadir pa kí ni ar-ra'yu as-sawab ar-ra'yu as-sahih al-qawl as-sahih thabit في حكم في حكم الغلام الذي قتله الخضر nípa ìdájọ́ ọmọ tí kí ni ìròrí tí ó lálàáfíà kí ni ìròrí tó ṣe déédéé tó dọ́gba kí ni ọ̀rọ̀ tí ó dúró déédéé nípa ọmọ tí Khadiru pa aleyhi salatu wa salam onìkan tí a bẹ̀rẹ̀ rẹ̀ láti ìjẹ́jẹ́ ìyẹn ni pé ọjọ́ Wednesday tó lọ. òun náà ni a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ọmọ yìí insha allah ta'ala nígbà pé a gbé àwọn ẹ̀rí tó ní agbára a gbé yẹ̀wò lórí ọ̀rọ̀ yìí sá ìlànà ìmọ̀wùlà ẹni tá ń bẹ lọ́wọ́n ba àyànfà bíbí kullana jami'an. lẹ́ni tá ń bẹ ọlọ́wọ́n bá kọ́lọ́wọ́n bá kó fi ṣe gbogbo aráwátá ní àǹfààní kọ́lọ́wọ́n bá lè gẹ́gẹ́ kó jẹ́ kí ó lápá dáadáa nínú ìgbésí ayé nìkọ̀ọ̀kan wa. naam ṣùgbọ́n gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe ní ọ̀sẹ̀ tó lọ wípé màá gbìyànjú láti gbé sí wa létí àwọn ìsọkúsọ àti àwọn òdo àti ìjẹgi eléyìí tó wà níbi pípè tí Muhammad bin Ali Jabata tó pe àfa tí ó tó wà ní Yamani Abu Muhammad Abdulhamid Alhajuri azu'atari a Muhammad bin Ali Jabata ó pe àfa yìí àwọn ọmọ rẹ̀ wá fọ́n pípè tí muhammadu ali jabata tó pe àfa yìí wọ́n fọ́n káàkiri kí wọ́n lè bá a mọ̀ yí pé àfa àwọn pe àfa yìí ó dẹ̀ ní bá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ so ìgbà tí àwa wá rí ibi tí àfa yìí ti pe àfa tí muhammadu ali jabata tó ti pe àfa yìí sọ wá rí àwọn odò eléyìí tó yẹ pé ó lágbára àrífàyọ nínú lárúbáwá tí ọkùnrin yìí sọ. So, ìyẹn ni ó fi ń yà mí lẹ́nu pé irú nǹkan báyìí tó yẹ kíra àwọn ọmọ ìtún fan káàkiri òṣìṣàṣù nígbà táwọn náà mọ̀ irú nǹkan báyìí nǹkan tó yẹ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀ dìlì ti ẹni torí lè báyìí ń dojú ti ni púpọ̀ wípé ẹni tẹ́ ẹ pè ní àfáà yín tẹ́ ẹ pè àfáà àgbà tẹ́ ẹ pè ní muhaddis ìkan náà àwọn ọmọ ìyá ní Ṣakí ustaz Qasim ní Ṣakí wọ́n láǹfààní àti wà pẹ̀lú mi ní àná ìjẹta àtàná wọn láǹfààní àti wà pẹ̀lú mi sọ wọn ń fọ̀rọ̀ ká tó mi létí pé ìgbà tí orí rédíò ibi tó ti máa ń ṣe prógráàmù ní Ìgbòho yẹn so wọ́n jẹ́ kó yé pé àwọn èèyàn ń forú ẹ̀mí ẹ̀ gan àwọn èèyàn ń dààmú rẹ̀ gan pé ló ti ẹ̀kú tán ń gbé sẹ́bàyì wọ́n á ní nínú àwọn tó wọ́n ń pè é ẹnìkan wá pè é pé afá àmọ́ ń gbọ́ gbogbo àkíbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ program tí àwọn ọmọ yín máa ń sọ pé muhadisu ni muhadisu ni àwọn ní ká béèrè pé ẹ gbọ́ ṣé muhadisu ni tòótọ́ ni àwọn oníbẹ̀rẹ̀ ni nítorí mo máa dìsí gan ni mo máa dìsí gan aláì mo wá sọ yín pé àfa yóò da bẹ́ẹ̀ sọ ìyẹn dàkún ẹ bá mi mo ní sẹ́ni lọ́wọ́ báyìí àwọn làwọn ò ní lọ́wọ́ báyìí pé ẹni tó pè é kí n jẹ́ káwọn pe ìṣẹ́jú yìí nana fi pé ẹni yẹn ẹni yẹn lóhùn kálẹ̀ a ah, ó ti da ẹnikẹ́ni ẹ jù sí yẹn ẹ̀dàkọ̀ ẹ jù sí mi <laughs> ẹ̀dàkọ̀ ẹ jù sí mi. sèrú ẹni tó gbà tọ́wọ́ sọ pé òun ma hadith yìí ẹ jẹ́ ká wo àwọn nǹkan tí ó ń sọ àwọn òdo rẹ̀ insha allah ta'ala lẹ́yìn a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ọmọ tí Khadiru pa yìí ẹ̀ríkẹ́ mo ti ka ìbẹ̀rẹ̀ tíra àfa yìí fún wa ah, Abu Muhammad abdulhamid alhajuri azuakari ìbílẹ̀ tó àníbi tó tún wá yanilẹ́nu jù ni pé eléyìí tí jàbàtà ṣe kéfẹ́ tí jàbàtà tún ṣe láìpẹ́ yìí níjọ ọbẹ̀yàjọ wednesday tó tó lọ yìí ìgbà tó tún fẹ́ pé ó kọ àfáà yìí àfáà yẹn kọ ọkọ yẹn sínú tíraba wàláhì èmi ò mọ kí èèyàn ya olódo tó bá yẹn ó ya olódo gan-an aláhì kò sì mọ wára rẹ̀ ó dẹ̀ ń dá sálàmù rí ẹ̀sìn wò ó nínú tíra tán kan ó kọ sí azuakari azuakari abáni azukiri wàláì ọ̀záàzù ní kò gba tó wúlẹ̀ nù yẹn kò tàlá kọ́ ìmọ̀ lọ́dọ̀ yẹn kankan wàláì azuakari azuakari ó sì ní azukiri azukiri wàláì azukiri àbáyé ó kàn sáà ń dojú tí àwọn èèyàn ní sáà. ẹ àmọ́ àwọn ọmọ tí ń tẹ̀ ní jàbàtà olóògbé ni wọ́n ntọ́fà ló fi sí pé jàbàtà yìí tó lẹ́ni téèyàn máa ń gbé pamọ́ tí ọ̀gbọ̀rọ̀ máa sọ̀rọ̀ mọ́ tẹ́gbọ̀rọ̀ tó yà eléyìí ọmọ ti wá ni torí bá ti ń sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ lòdò rẹ̀ ọmọ hàn sí so inshallah jẹ́ ká rẹ̀ because ọ̀rọ̀ pọ̀ gan ẹ̀rí tẹ́pọ̀ ti fẹ́ káàkiri omi ìmọ̀ pé ó lè ti fẹ́ sí àwọn èèyàn lára gan ó lè ti fẹ́ sí èèyàn lára gan tí èèyàn onímọ̀ pé ó ti fẹ́ sí èèyàn lára insha allah nínú àwọn nǹkan táyàn jù ni pé àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké kí ni ìdájọ́ wọn nínú islam kí ni ìdájọ́ àwọn ọmọ kéékèèké kájẹ̀ tó ka ọmọ tí kọ́dúró pa kí ni ìdájọ́ àwọn ọmọ kéékèèké gan ilé náà wà nínú àwọn àràmọ̀ rí tó yẹ pé ó dojúrú gidi gan insha allah táyà mú àwọn ẹ̀rí tó yẹ pé ó lálàáfíà tí àtúlálàfíà wa nínú àwọn àtírà hadith insha Allah ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ yẹn tí ó jẹ́ kí a lọ síbi ẹjẹ́ ká sáré tètè jẹ́ kí a gbọ́ àwọn nǹkan tí mo ní ká abẹ́pìlẹ̀ insha Allah gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe ní ọ̀sẹ̀ tó lọ lẹ́yìn ilé báyìí tó kí a máa bá àlàyé lọ insha Allah náà insha Allah mo ti fẹ́ gbìyànjú àti máa pílè rẹ̀ báyìí so kí a farabalẹ̀ láti máa gbọ́ kan náà bismillah. فلو كان بين الجنود لكان مؤمنا مضطرا لو كان بين بعض اوكي louder لكان مؤمنا لو كان غير بالغا لكان مؤمنا نعم لو كان بين الجنود لكان مؤمنا مضطرا àyíká tó ń ṣẹlẹ̀ ní báyìí ìgbà tó wọn àti àfa yìí jọ ń sọ̀rọ̀ lọ àfa wa sọ pé laukana ghayra al-bulugh lakana mu'minan so ní tá a bá ń sàlàyé ni pé tó bá jẹ́ pé ọmọ yẹn ọmọ tí Khadiru pa yẹn tó bá yẹ pé kò tí ì dépò bàlágọ̀ ni mùmínì lọ́mọ yẹn ò bá jẹ́ wípé pípa tí Khadiru pa yẹn àti hadith sọ pé ọmọ yẹn kèfèrí ni àti àwọn ẹ̀rí mi tó sọ pé kèfèrí ni ibi tá a bá lọ ni pé ajẹ́sípọ̀ ọmọ yẹn ti di ó ti bàlágọ̀ nìyẹn pé gùláàmù tó wà ń bẹ̀ yẹn ajẹ́sí pé àgbàlagbà ni wọ́n gbà lérò nítorí pé nínú nínú lúgọ̀ nínú lárúbáwá wọ́n á máa lo gùláàmù fàgbàlagbà wọ́n á máa lo gùláàmù fàgbàlagbà wọ́n á dẹ̀ máa lò fún ọmọ kéékèèké bó jẹ́ jẹ́ pé nípìnlẹ̀ gangan ọmọ kéékèèké ni gùláàmù wà fún ṣùgbọ́n àwọn lárúbáwá máa lo gùláàmù fàgbàlagbà náà kò yẹ báyìí nísìnyí so ṣẹ́rí yóò dẹ̀ takò nítorí pé ẹni tó bá sọ wípé sẹ́rí ìpìlẹ̀ nǹkan ni pé tí a bá rí al-ma'na al-lughawi ìtumọ̀ nǹkan nínú èdè wípé nǹkan tí lárúbá gbà lérò pẹ̀lú nǹkan yìí lélẹ́yìn tí wọ́n máa ń gbà lérò lélẹ́yìn nǹkan yẹn náà lágbè sí àyàfi tá a bá rí pé sẹ̀ríà lo nǹkan yẹn sọ́nà míì tó yàtọ̀ fọ́nà tí lóògùn lò sí tá a bá rí pé sẹ̀ríà wa dé ọwọ́ nǹkan tí lárúbá gbà lérò nínú lóògùn yẹn sẹ̀ríà wa ṣe àlékún ìtumọ̀ lórí ẹ̀ àbí sẹ̀ríà yọ kúkú mbẹ́ẹ̀ àbẹ́ nǹkan yẹn ò ní jáde kúrò níbi aslu in ti lóòrọ̀ gbà lérò pẹ̀lú ẹ̀ ṣẹ̀ríà kan lè fi túmọ̀ lékún ni kò rí báyìí nísìnyí tí ṣẹ̀ríà bá wá lékún ìgbà yẹn láwọn sọ pé àwọn onílúgọ̀ o àwọn elédè lárúbáwá o nǹkan tó gbà lérò pẹ̀lú nǹkan yìí rè ṣùgbọ́n nínú ṣẹ̀ríà o ìtumọ̀ yẹn tó ti lékún in ti ṣẹ̀ríà ń fún leléyìí kò tí yé báyìí nísìnyí àmọ́ tá a bá ti rí pé ṣẹ̀ríà ó ṣe àlékún nǹkan tí lúgọ gbà lérò pẹ̀lú ẹ̀ ìpìlẹ̀ lúgọ yẹn náà lámọ̀ bìtú kí ló fà á nítorí pé ọlọ́wọ́ bá àlékẹ́ lásọ kùránì kalẹ̀ bíi lisani na àrọ̀bí yìí nù bíi ọlọ́wọ́ bá àlékẹ́ lásọ kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá ni tí ó bá ní sìn yìí so èdè lárúbáwá gangan ọlọ́wọ́ bá àlékẹ́ fi sọ kùránì kalẹ̀ a máa gbàgbọ́ yí ẹ̀ náà pẹ̀lú èdè lárúbáwá ni àyàfi nígbà tí a bá rí wípé nǹkan yìí ó yàtọ̀ nítorí ọlọ́wọ́ bá àlékẹ́ lágbà lérò mi báyìí ó yàtọ̀ fún nǹkan táwọn lábá máa ń tu sí lọ́yà tó sì kàtà àwọn lábàmọ́ gbà lérò àwọn àrídìí èyí lu wípé ọlọ́wọ́n bá àlékẹ́lá ìtọ́nà bá àlékẹ́lá gbà lérò nínú àyà yìí o àbí tọ́nà bá àlékẹ́lá lo kálímà yìí sí ó yàtọ̀ fún ibi tí àwọn onílùkọ̀ máa ń lò sí àárí dẹ̀lílù ni tá a bá ti rí dẹ̀lílù ìpìlẹ̀ ni pé ibi tí àwọn onílùkọ̀ gbọ́ yé sí láti kí ni o lágbọ́ yé sí torí pé orí èdè wọn lọ́wọ́ balẹ̀ káfí sọ Qur'an kalẹ̀ orí orí ahọ́n wọn sì lànà bí sallallahu alaihi wasallam fi ń bá wọn sọ̀rọ̀. ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí ó bá dá sí àlámọ̀rí ẹ̀sìn ó gbọ́dọ̀ bú àgbọ́yìn kan tán pé ìlú rọ̀ dáadáa òun là ń mú jàbàtà lé lórí ìdọ́fàtàn ní àfikún pẹ̀lú àkídà khawarij tí ń bẹ lára rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó kó sí àkídà khawarij tó kó sí àtàkídà ṣíà tí ń bẹ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó kó sí so eléyìí báyìí náà àìtó wá nímọ̀ nípa lúgọ̀ àti àìnímọ̀ nípa ìmọ̀ ṣẹ̀ríà ó tún kún fún tí ó jẹ́ báyìí sí náà nǹkan tá a bá wọn sọ ni pé walau kana ghayra ghayra al lakana kafiran tó bá jẹ́ pé ọmọ yìí ò tí ì dépò bàlágọ̀ ni àlàkánà mọ́mìnà mọ́mìnì lọ́mọ yóò bá jẹ́ nǹkan tá a fáyín sọ ni pé ajẹ́ tó ń tọ́mọ ẹ fi jẹ́ káfìrí omi pa fáyín náà gbà yí pé ọmọ tí kọ́dùrù pa ẹ̀ ò káfìrí ni àmọ́ nǹkan tó fi jẹ́ káfìrí ni pé ó ti dépò bàláhọ̀ tó gùnláàmù tí wọ́n lò fún yẹn kò túmọ̀ sí pé kò tí bàláhọ̀ àbí wọ́n ní ìdẹ́lìrú ni pé tó bá jẹ́ pé ọmọ yẹn ò tí ì dépò bàláhọ̀ ni mọ́mìnì ni ó jẹ́ òfin wá jẹ́ mọ́mìnì mọ́ tó fi jẹ́ kéfìrí àjẹ́pọ̀ ti dépò bàláhọ̀ ni naam gbàtà bá bẹ́ sọ̀rọ̀ wọ́n ní walau kana ghayra bulugh ghayra bulugh ghayra òun sì kọ́ ló ná sábà tó yẹ ká ló mẹ́ irú ọ̀rọ̀ báyẹn tó bá yẹ pé bulugh masdar náà fẹ́ ló báyẹn ó yẹ ká sọ pé fawqal bulugh àbí dunal bulugh àbáwọn padà ló wájú o wọ́n padà ló dunal bulugh tó yẹ ká pé dunal bulugh aw fawqal bulugh pé walau kana dunal bulugh la kana mu'minan tó bá yẹ kó ọmọ yẹn ò tí kò tí ì dépò bulugh ni tó bá yẹ kó sì kéré sọmọ tó bàlágà ni la kana mu'minan ni ó jẹ́ walau kana fawqal bulugh tó bá wá sí pé ó ti dàpà ó ti dépò bulugh ṣé bá ní sí so a ní fawqal bulugh a ní dunal bulugh ṣé bá ní sí yìí naam ìgbà tábà ìwà sọ pé wà láwùkánà dúnà ìbùlù ibi tí mo lọ rẹ nìyẹn o wà láwùkánà rẹ́rọ̀ ìbùlù jàbàtà wa fẹ́ kọ̀rẹ́ ti àfà lójú ara rẹ̀ ìgbà tó wọ́n wí tiẹ̀ títí ẹ̀ tó wá burú jáì ó tó wá worst ó ní wà láwùkánà rẹ́rọ̀ bàálígán <laughs> wà láwùkánà rẹ́rọ̀ bàálígán wàláì eléyìí tí wọ́n sọ yìí tiẹ̀ wá burú jáì wà láwùkánà rẹ́rọ̀ bàálígán walau kana ghayra balizin lọ ẹ̀kọ́ jẹ́ kéde baligan ẹwà tó gbọ́ dáadáa ẹ para wa gbọ́ dáadáa ń sìn owó sí yìí. ọ̀gára bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ọ̀gára bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀. law kana ghayra baligan lakana mu'minan. ẹ tún gbọ́. ọ̀gára bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ làwùkánà dẹ́ra báàlì bẹ́ẹ̀ làkánà mọ̀mìnà. wàláì kódà kó sì wí tàbá àlewá wá jùlù fún ó ní wàlàwùkánà rírọ̀ báàlì gán kò yẹ báyìí ní sè wàlàwùkánà rírọ̀ báàlì rìn wàlàwùkánà rírọ̀ báàlì rìn kò yẹ báyìí ní sè so ẹ irú eléyìí báyìí òun ló ń fọ́n káàkiri tán ló pa àwọn sọ nǹkan yìí wọ́n ti gbẹnu síbẹ̀ wọ́n àbá àti àbá àti pé ẹ̀ tún máa gbọ́ mi. أنه إذا بلغ سيكون سببا لإرهاق أبويه نعم ẹjẹ ń sọ ń tọ́fẹ́ sọ mí báyìí ẹjẹ إذا بلغ سيكون سببا لإرهاق أبويه. so ń tọ́fẹ́ sọ ni pé ọmọ yẹn إذا بلغ إذا بلغ tọ́ba yẹ kó ọmọ yẹn سيكون سببا لإرهاق أبويه. kọbaa bá jẹ́ sábàbí fún ìsọ àwọn òbí re méjèèjì dé lérí bú ni sọmọ yí pé àyà Kùránì jẹ́ kó yọ yí pé ọmọ yẹn o tó dàgbà la arhaqo àbàwẹ́yì tughyanan wa yóò sọ àwọn òbí rẹ̀ méjèèjì yóò sọ di olùtayọ àlà ba olùkọjá ẹ̀ Ọlọ́run ba àlà sọ di la tughyanan wa kufra nǹkan tó wá fẹ́ sọ nìyẹn pé ó fẹ́ sọ fún ṣèkì yìí pé à tẹ́ ẹ bá sọ pé ọmọ yẹn ti bàlágọ̀ tẹ́ ẹ bá sọ pé ọmọ yẹn ti dàgbà ṣé bí àyà Kùránì ń jẹ́ kó yé wa yí pé tọ́mọ yẹn bá dàgbà yóò sọ àwọn òbí rẹ̀ délé ribú yóò sọ àwọn òbí rẹ̀ di kèfèrí ẹni tó tayọ àlọ́ Ọlọ́run ọba a sì mọ̀ yí pé àwọn òbí rẹ̀ méjèèjì yìí wọn délé ribú tó bá sì dàgbà ni kò bá sọ wọn bẹ́ẹ̀ kò bá sọ wọn dì bẹ́ẹ̀ ọbẹ̀ fún ọbẹ̀ mú pọ́ǹtì wọn jáyìn bẹ́ẹ̀ nígbà tí wọ́n sọ ọwá ní sayakuna sayakuna eléyìí báyìí mo fi ọlọ́run bá bóra bí jàbàtà ṣe máa ń sọ gbogbo gbanú yakunu yakuna ni máa ń sọ tẹ yakuna òdo pátápátá gbà ní nítorí pé kánà fẹ́ẹ́lù máa ń bí nìyẹn yakunu fẹ́ẹ́lù mọ̀bọ́rì yẹn mọ̀rùfú ìlọ́yẹ kọjẹ́ àyàfi tá a bá rí nǹkan kan tó ṣáájú rẹ̀ tó fún ní nọ́ọ̀sìbù lóyàkù. marfu ni fẹ́ìlù mùdọ́rì máa ń jẹ́ ní aslu kó tó jẹ́ mansubu sábàbí gbọ́dọ̀ wá agbọ̀rọ̀ rí àwọn annawasib àwọn nǹkan tí ó fún ní nasbu agbọ̀rọ̀ rí so sayakunu lọ́yẹ kọ́ jẹ́ kéṣe sayakuna rírà sayakuna kọ́ eléyìí báyìí lára àwọn ero tó tóbi ni tó jẹ́ sí wípé téèyàn bá ti ń ṣe irú àwọn òdo báyìí ó túmọ̀ sí pé lẹ́kùnlò gan nínú èdè lárúbáwá nítorí gbogbo eléyìí ita ń sọ yìí ọ̀rọ̀ nípa ànàwásíbù àwọn nǹkan tí ó ń fún nǹkan ara nǹkan táwọn ọmọ ti kọ́ láti rìn ni àbẹ́ ẹ̀kọ́ ni láti kọ́ àwọn ẹ̀ lẹ́sìn tí ó bá ní eléyìí báyọ̀ mọ̀ wípé yakunu fẹ́ẹ́lú mọ̀bọ́ọ̀rì ẹ̀ ni tó yẹ kọjá mọ̀rùfú rẹ̀ ó wá ní sayakuna ẹ̀ gbọ́dọ̀ àlàbà yìí sí. ìdá bàlàgọ̀ sayakuna sábàbà ní ìrẹ̀ ha ti àbàwẹ̀ yìí. tẹ́tí bá wáyìí ìdá bàlàgọ̀ sayakuna ní ìhàkí àbàwẹ̀ sayakuna kiri mẹ́wàá ni mo kọ́ hadal hadith yadullu ala. ẹ̀rọ̀kùn èmi níbi mo ti kọ́ ti mẹ́wàá yìí ọ̀rọ̀ yẹn ò pé ten minutes o wàláyé ọ̀rọ̀ tí mo fi nine minutes nine minutes and some seconds ni kò pé ten minutes lọ́rọ̀ tí mo ti kọ́ ti nǹkan ẹ̀rọ̀kùn tó sọ thirty minutes ńkọ́ tó bá sọ thirty minutes ẹ̀rọ yóò ṣe jẹ́ bóyá fifty ni màá kọ́ ti mẹ́ àbí sixty ọ̀yọ́ lọ́wọ́ padà mẹ́kọ̀ọ́ ẹ̀ máa gbọ́lẹ̀ kẹta. هذا الحديث يدل على أن الطفل إذا لم يكن بالغا سينفع والده هذا الحديث يدل على أن الطفل إذا لم يكن بالغا سينفع والده tẹ́lẹ̀ lè tọ́ sọ bí báyìí àìmọ́ bí lárúbá ti máa ń gbọ́rọ̀ kalẹ̀ lọ́wọ́ àfẹ́kẹ́ bí báyìí wàhálà yadullu ala anna tifla idha lam yakun balighan ọ̀rọ̀ jákujàku lọ́sọ̀ yẹn ní tá ń pè ní àtọ́flù ọmọ kékeré náà ń pè ní àtọ́flù abẹ́ẹ̀kọ́ ni ọmọ òpónlò ọmọ kékeré náà ń pè ní àtọ́flù ọwá ní wàhálà alhadis yadullu ala anna tifla idha lam yakun balighan àyẹ̀bọ́tò wí náà kọ́ nìyẹn àtọ́flù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò nídìí kan sọ pé idha lam yakun kò sí yẹ báyìí nísìnyí so ẹ jẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí inṣàlá so kí a gbọ́ nǹkan tó wí lẹ́ẹ̀kan sí kí n tó ṣe ìdájọ́ lórí ẹ̀. هذا الحديث يدل على أن الطفل إذا لم يكن بالغا فينفع والده إذا لم يكن بالغا أن الطفل إذا لم يكن بالغا كيف يكون الطفل بالغا báwo ni طفل ṣe jẹ́ بالغ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹjọ́ ńlá máa ń sìn bí kéèyàn sọ pé ọ̀dà ayé bí kéèyàn sọ pé nígbà tí nígbà tí òròmọdìẹ tí ó bá sì di àtá ẹ dákun ṣé ó pọ́ sí kòkòrò mọ́dìẹ dàtá kò yẹ báyìí ṣe yìí òròmọdìẹ ò lè dàtá láíláí kò yẹ báyìí ṣe nǹkan tí ò pọ́ sí kù nìyẹn so nǹkan tó yẹ kó sọ ni pé haza haza alhadith yadullu ala anna al-ghulama tó pé gùlámù kọ̀rìyàkúnù bàlígàn ó lè jẹ́ gùlámù lè jẹ́ bàlígàn wọ́kọ̀ ni yakunu ghayra balighin ó sì lè jẹ́ ẹni tí ò ti bàlágọ̀ so in tó bá jẹ́ pé lọ́wọ́sù tó bá jẹ́ sí pé ó lè mú tìmọ̀ ó lè ó lè mú dájọ́ báyìí tàbí kó mú dájọ́ báyìí ilé sọ pé idha lam yakun balighan ẹni tí ò ti bàlágọ̀ gbólóhùn tó bá yẹ kó bá lè ní ìdájọ́ méjì ó lè ní eléyìí ó tún lè lélẹ̀ lẹ́lẹ̀ lórú nǹkan báyìí pé idha lam tí ò bá sì dé bàlágọ̀ tó ó lè dé bàlágọ̀ tí sì máa gùlàmù ó sì lè má dábàá aláǹkà tí ó jẹ gùlà àmọ́ pípùlù wọn èyí ló báwọn láíláí kò mọ alwadu al-arabi kò mọ alwadu al-arabi bí lárúbáwá ti máa ń gbọ́rọ̀ kalẹ̀ kò mọ ó sì lè ń gbọ́ lárúbáwá ó sì lè mọ hadith ṣé bá nísìnyí sò eléyìí báyìí lára àwọn òdo náà lọ́wọ́ tọ́jẹ́ sí wípé tí èèyàn bá serú tí èèyàn bá ń sọrú lárúbá báyìí lọ́dọ̀ àwọn àfà tó bá lọ sí Saudi Arabia tó bá lóun fẹ́ lọ kéwu tó bá yẹ pé lárúbá ti ń sọ ní wọ́n kọ́ fi sí kò ní ti wọ jámíà wọ́n kọ́ fi síbi tó ti kọ́ lédè náà pé eléyìí báyìí èsì ìtọ́ ẹni tó lè wọjá tó lè kẹ́kọ̀ọ́ jámíà èdè ò tí ì yé ẹ̀rọ kan ṣe kíni ẹ̀rọ kan kọ́ ní èdè náà ẹ̀rọ kan fi sí ibi tó ti lo ọdún méjì àbí ọdún mẹ́ta tí ó kọ́kọ́ kọ́ èdè náà tẹ́lẹ̀ bá wá yé e tán kọ́ ẹ̀sẹ̀ wá sí kíni. so eléyìí báyìí lẹ́bù jàbàtà nìyẹn ẹja gbọ́lẹ̀ kẹrin. والله لا يحتاج إلى تسمية ولا تنقيح ولا أولاه الذين يتصلون إليك يا يا شيخ هم حزبية هم حزبية يا إخوة يا شيخ هم حزبية هم يكذبون هذا الحديث يدل على أن الطفل آه، لا والله لا يحتاج إلى تكفير ولا تنقيح ولا هؤلاء الذين يتصلون إليك يا يا شيخ هم حزبية هم حزبية يا إخوة يا شيخ هم حزبية هم يكذبون So èmi báyìí ẹ̀ka tó ń ṣẹlẹ̀ mí ni pé ìgbà tó ń sheikh yẹn wá sọ fún mi pé ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ pé ọmọ tí pa mùsùlùmí ni àbí ni wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ àwọn àfa àwọn ìyapa ń bẹ lórí ọ̀rọ̀ wọn tó sọ pé ọmọ yìí ni wọn tó sọ pé mùsùlùmí ni wọ́n wá ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kìláfíyà ni ọ̀rọ̀ tẹ́nu òkò lórí ẹ̀ ni kìí sọ̀rọ̀ tí a máa ń pèyàn ní kèfèrí lórí kìí sọ̀rọ̀ tí a máa ń pèyàn lóní bídíà lé lórí àbí tí a máa ń pèyàn lẹ́lẹ́sẹ̀ lé lórí. òun náà wá sọ pé ẹ kí ọ̀rọ̀ yìí tó tọ́ ẹ kò yé sọ̀rọ̀ tí a máa ń pèyàn lé pèyàn ní kèfèrí ní lé pèyàn lẹ́lẹ́bọ lé lórí yìí sì ń pèyàn kèfèrí lórí tiẹ̀. nígbà tí ó wá sọ ó wá ní ولكن هؤلاء يا شيخ هؤلاء الذي يتصلوا يتصلوا يتصلوا بك يا شيخ يتصلوا هؤلاء الذين يتصلون يتصلون يفعلون أفعال الخمسة كتنية ẹ̀sìn ìbáyé sí mùdọ́rí rẹ̀ sáà yẹ̀wò ní sá أفعال الخمسة هؤلاء الذين يتصلون يتصلون كذا يتصلوا oye umu ìsìlíyà umu ìsìlíyà ayé yẹkìsìbúnà yẹkìsìbúnà kọ yẹkìsìbúnà yẹlẹ yẹkìsìbúnà gbogbo nǹkan ni o mọ̀ pé ẹ̀rí ni àwọn ẹyẹ ilé yẹtẹ́sílú ilé ka yẹtẹ́sílú ilé ajé ìyá ìkọ̀wà yàrá ìyá ajé ìyá ìkọ̀wà ikú la fẹ́ mú ṣé ìkọ̀wà ni àbí yá ṣe àbí ṣe yẹ̀tẹ́sìlú kọ́ kó tó di kó tó di pé yóò jẹ́ yẹ̀tẹ́sìlú ó gbọ́dọ̀ wà nípò ipò kọgbà násùbù àbọ́gbà jazmu a wà ṣe hasbu nun yóò máa jẹ́ alamatu jazmi àwọn alamatu nasbi àmọ́ tó bá wà nípò rọ́fẹ́ù alamatu rọ́fẹ́ níbi àlàfààlù khamsa ní subutu nun nùnù yẹ gbọ́dọ̀ wà ń bẹ̀ gbogbo eléyìí ò yé ní ìbáyìí táwọn ìbá tí wọ́n bá sọ lárúbáwá ó kọ́kọ́ lọ kọ́ lárúbáwá ní kejì kọ́kàn máa sọ lárúbáwá àwọn lárúbáwá rédèrèdè tọ́kàn hélàtà tọ́ kẹ́kọ̀ọ́ ń bì kankan kọ́ mọ́ ìdájọ́ àfàálù khamsa kó tó di yẹ tẹ́sí ìlú ọgbọ̀dọ̀ wà nípò nasibu àbíkọ́ wà nípò jazmu àbíkọ́ ni so a wá ṣe alámàtú jazmi rẹ̀ àbí alámàtú nasibu yẹn máa jẹ́ hasfun nun kípa nùnú yẹrẹ àmọ́ tó bá wà nípò nasibu tó bá wà nípò rọ́fẹ̀ ثبوت النون ني علامة الجز... علامة علامة الرفع ثبوت النون اجا اقول لك والله لا يحتاج الى تسليم ولا تنقيص ولا اولاه الذين يتصلون اليك يا يتصلون اليك هم حزبيه هم حزبيه يا اخوه يا شيخ هم حزبيه هم يكذبون so ala ẹlẹ́ẹ̀kejì ní kẹ́sọ́ wọn ń parọ́ àwọn tí wọ́n pe ṣéèkì ye yẹtẹ́sìlú kọ́ àti ní yẹtẹ́sìlú kọ́ yẹtẹ́sìlú náà ọwọ́ láwọn tó ń pe ṣéèkì yẹn o ó lẹ́lẹ́gbẹ́ ni wọ́n ẹ wo yàrá yàrá kì í bá ní sí ó lẹ́lẹ́gbẹ́ ni wọ́n so ó ní wọ́n ń parọ́ mọ́ òun ni wọ́n fẹ́ sọ pé wọ́n ń parọ́ mọ́ òun ni yẹkìsì búùn yẹkìsì búùn wọ́n ń parọ́ mọ́ ọ dèdè tó sọ pátápátá náà ni wọ́n sọ wọ́n ló sọ wọ́n ló ń kàfọ́rọ̀ àwọn èèyàn wọ́n ló ń pèèyàn ní kèfèrí torí kọ́ sọ pé ọmọ tí kọ́dùrú pa kèfèrí ni ẹ̀rẹ́ àkùnso ọsọ bí àbọ̀ sọ bẹ́ẹ̀ ọsọ bí àbọ̀ sọ bẹ́ẹ̀ ṣé bá ní sìn yìí in tó fi kàfàrọ̀ aláṣẹ nìyẹn ó dẹ̀ pariwo ẹ̀ tantatantatata títí di sin tó sì wà lórí ẹ̀ nìyẹn wọ́n sọ pé ẹnìkan bẹ́ nàìjíríà o ó ń sọ pé ẹni tí ó ń sọ pé ẹni tó bá pé ọmọ tí kọ́sìrù pa ní kẹfì òyí ó ní káfìrí ni ó ní torókó ti kó sí àkídà ó ní wọ́n ń parọ́ mọ́ ẹ dákun irọ́ òun náà pamọ́ kí ni tí ọ̀sọ́ ni wọ́n sọ nípa rẹ̀ ń sìn ni ẹ jẹ́ ká gbọ́ ẹlẹ́kẹ̀ẹ́ ẹjá gbẹ́lẹ̀ káhùn. ohun láyò hìbún na kò fi yemen ohun láyò hìbún na kò wọ́nlọ́hìn lẹ́yìn هم يقرعونكم ويبتغدونكم هؤلاء المجرمون هم حزبية هم أتباع الحزبيين ṣẹ̀rí báyìí sí eléyìí báyìí ẹni mo kọ́ ọ̀sẹ̀ fún ní irọ́ wàláhìn azim ọkùnrin yóò páyà ọlọ́run ó ní hum la yuhibbunakum fil yemen ó láwọn wọ̀nyí ọ̀la kì í ní yemen ẹ yakrahunakum wọ́n hẹ́tì yín yabghadunakum wọ́n láìkì yín kò yẹ báyìí nìtì ẹlẹ́gbẹ́ ni wọ́n ó ní wọ́n láìkì wọn ní yemen ẹ mọ̀ nǹkan tọ́fà tó fi sọ bẹ́yẹn ó fẹ́ kọ̀ yín àfa yẹn sí àwọn tí pe àfa yẹn tẹ̀mọ̀ pé kéèyàn fẹ́ kéèyàn fẹ́ ba ó kọ àwọn èèyàn kan jẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n ti níyì ó wá fẹ́ parọ́ mọ́ wọn tó dàda fáyé ọwọ́ rò pé àfáà yìí máa ń pè yẹn kèfèrí níbi tiẹ̀ tábà ní ẹ̀ ẹ̀ la yuhibbunana fi Yaman ahum kuffarun هم كفار إذا كان الأمر كذلك اتركوا الأمر اترك الأمر هم كفار لا يحبون في يمن يبغضون في يمن يكرهوننا bóun ṣe máa ń ṣe nìyẹn wàláyé àbáyé yóò dá lóun gbogbo tí ń wí tó bá ti wá wíwòrò wòrò báyìí àbáyé wa dákẹ́ wàláyé àbáwá ní sọ̀rọ̀ yóò ní àlejò kàdáyé àníta àfọwọ́dá nígbà tó wá dé àfà ni anta tesal ń béèrè ní àwọn náà aláìláwòjì aláìláwòjì wàláì àní abá kan ní aláyàbùkù ìgbà tó yá sí pariwo abá ni ìwọ tó ń sọ̀rọ̀ gan-an ni ò èmi ò mọ́ ọ̀nà ọ́ because ọ̀kan sọ̀rọ̀ ń sọ kékeré kan ọ̀ oh, farabalẹ̀ ìgbàsọ́ yà fà ní ẹ̀takálà jẹ́ ń sọ̀rọ̀ àrẹ àhàlà takálà takálà takálà takálà mọ́ nígbà tó pè yàn tó sọ pé ẹgẹ́ bí ẹ̀kọ́ ta yín ṣé ọmọ a báyẹn sáfà <laughs> ṣé ni nìsí alẹ́ yẹn tó yẹ kí wọ́n bi léèrè ọ̀rọ̀ ọ wá ní ok àwọn tí kọ́ọ̀lù tóun ti ń gbà ẹ̀ ti ń pọ̀ jù ẹ má wọrí láàrin ijọ́ mẹ́ta péré ó sì kọ forty four pages lórí ọ̀rọ̀ ọmọ tí kọ́dúrú pa fourteen kẹ̀ ṣé fourteen ni ok fourteen pages jàre sorry fourteen pages ló kọ so lórí ọ̀rọ̀ ọmọ tí kọ́dúrú pa kò yẹ báyìí nìsí yìí èwo òórí ìlàjì péjì kankan láì jọ sí o sì ní kò sọ̀rọ̀ mọ́ tẹ̀yàn fẹ́ kọ ọ̀rọ̀ ṣé ìranù lélẹ̀ tó ń kọ yìí kéèyàn ní kọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́nu islam ibi tí islam gbòòrò dé tó kẹnu dé yìí àṣebéyàn bá ti ọ̀mú kálàmù dání lẹ́yìn bá mú kọ́làmù dání lájọ tí ó ti mọ nǹkan kọ tí tí ó fi kú ó lè kọ nǹkan tán nípa islam ni ṣé báyìí nìyí táyé tó ń bẹ táyé ń bẹ kódà kó jẹ́ sí pé téèyàn mú lásán ní kọ́ kàfẹ́ máa ṣe ṣùrù kàfẹ́ máa ṣe ṣẹ́rù tíra àwọn mùtúnù táwọn àbá àti kọ ẹ̀dá kan ó ní máa kọ tíra títí ìdìsìn tíra sì ń jáde àbí tí ìrọ̀mọ́ jáde àwọn èèyàn máa kọ́ tuntun ni ọ̀wá mọ̀ nǹkan kọ ọ̀wá ní ọ̀wá ní gbogbo sí nǹkan tó kọ mọ́ ní gbogbo nǹkan làwọn àbá àti kọtán táǹtọ́ mọ́ báwọn ẹja gbólẹ̀ kẹfà. هم يوالون الحزبيون هؤلاء هؤلاء الذين يتصلون به والله انا هم يوالون حزبيون hum yuwaluna hizbiyun ẹ̀dàkùn tí hizbiyun náà lọ́yẹ kó jẹ́ tẹ́hùn tí mo ní ọkùnrin ní pọ́blẹ̀mù bọ́rí ìyẹn wàláì nígbà tó jẹ́ pé hizbiyun tó jẹ́ pé yuwaluna ni kò yẹ báyìí nìsín hizbiyun nìyẹn maf'ulu bihi ni mansubu lọ́yẹ kó jẹ́ tó bá jẹ́ ẹ̀ǹkẹ́ mo ní kọ̀ máa làfàlù khamsa tó bá jẹ́ mansubu yẹn tó inú yáwò ni alamatu nasbi yáwù ni ó jẹ́ alámọ́tù nọ́sìbì rẹ̀ yuwaluna alhizbiyina ni ó jẹ́ yuwaluna alhizbiyin kéṣe hizbiyun kéṣe ẹ̀rí ó sì lóhun wọ́n sì tún fẹ́lẹ̀ rẹ̀ lórí whatsapp wàláì nígbà tí mo wá ń gbọ́ mo sáwọn wò pé à táwọn ọmọ ìjàmbá táyì orun wa ń kùn wọn ni kí ẹ tó máa fi mílíọ̀n ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí kí ẹ tó máa fi mílíọ̀n ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí. awùláhi lèzínà yẹ tẹ̀sílù rẹ̀ bi wàlá الله أكبر آه. هم يوالون الحزبيون هؤلاء هؤلاء الذين يتصلون بي والله أنا سأت... يوالون الحزبيون يوالون يوالون الحزبيون سوفاجا بتاع الحزبيين الله يقول إذا أقول لك يجي لأن الله سبحانه وتعالى لما قال قتلت لما قال النبي الله موسى قتلت نفسا بدون قتلت نفسا بدون نفس àkọ́tẹ́sẹ̀ náà fẹ́ ṣe kí iyẹ̀sẹ̀ ìdìbò àná. ẹ à tẹ́rí nǹkan bó farabalẹ̀ ńkọ́ tẹ́rí kọ́ bó farabalẹ̀ ń gan lóbi ní dèdè nítorí sọ yìí sọ tọ́ bá farabalẹ̀ wà láì kò ní nìkan kan sọ tọ́ bá farabalẹ̀ kò ní nìkan kan sọ ẹ mọ̀ pé irun gbogbo ẹ̀ irun lọ ni irun lọ kọ̀ọ̀kan kẹ́ bóun bá ṣe ń dàrú àwọn kan farabalẹ̀ tuntun so yóò bá ní sí so ó rò pé òun lè rún lọ bẹ́ẹ̀ tó wọ́n sì rún gbẹ lọ tó wọ́n jẹ lọ bẹ́ẹ̀ kò kó fara balẹ̀ kò ní rí wí tó bó ṣe rí wí honestly speaking ẹ máa wo èèyàn tó lóun mọ hadith aya Qur'an tí wọ́n ágìrù lé lórí látijọ́ yìí aya Qur'an tí wọ́n ẹ mà àtijọ́ tí wọ́n ágìrù lórí aya yìí ni ọmọ Khadiru ọmọ tí Khadiru pa mùsùlùmí ni àbí kèfèrí kò rí aya ń há látijọ́ òun wàláì tẹ́gẹ́ mọ́ sọ fún yín pé kódà bàbá sọ̀rọ̀ kan lónìí pé ẹbí jàbàtà lọ́la àbí wọ́nà mo tó máa ní ẹfun ẹfun lọ́sẹ̀ kan mo mọ̀ pé kódà bọ́ practice kò lè rí kà kódà kọ́ lọ practice yẹn lé kò lè rí kà mo eh, mọ̀ ní sẹ́ <laughs> Dàúd lójú fúlù ni kò sí kankan bẹ̀ ni kí ló fúlù korofo kò sí kankan bẹ̀ ni eh, eh. ah, fúlù kún kọ́ fwl lọ́sọ ok ah, èmi rò pé ful lọ́sọ ni fwl lélẹ̀ ń sọ o <laughs> ọlọ́run làwọn náà wa sókè láyé fàyọ́ mẹ́rin pé ẹwu bó ṣe káyà tì ẹ wà rí i pé nígbà tó kàrà àkọ́kọ́ àyà yìí lọ́wọ́ ẹ àkọ́dájà nẹ́fṣà dúnà nẹ́fṣ àkọ́dájà nẹ́fṣà dúnà nẹ́fṣ <laughs> ó tó wá tó kàrẹ́ kejì ó tó yìí lọ́wọ́ ẹ wà láyé ká ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ pé ẹ ẹ jíjọ sọ yí ìyá sọ pé ìyá wá fi àkọsáńtà náfẹ́ zèkí yàtà nígbà tí ó tó wá fi zèkí yàtà sí kọ̀bá tó rí ká àkọsáńtà náfẹ́ zèkí yàtà ń bìdú nìnaf bìdú nìnaf wàláì àríwọ́ tún kọ̀ rẹ̀ tiẹ̀ kò tó rí ká nígbà tó yíwọ́ pé kí ló ń sọ̀rọ̀ dákẹ́ wàláì àyà kùránì tó dùn hájù láyé sẹ́yìn náà hádìsì èèyàn tí ọ̀rá yàkùn ayàkùn ayàkùn ẹgbẹ́ ojoojúmọ́ là ń gbọ́ àbí ẹ̀dàkùn jẹ́ olè òní gbọ́ suratul Kahf so ìṣẹ̀lẹ̀ keje kọ́ ni mo fílẹ̀ ń sìn ẹ̀jẹ̀ kù. لأن الله سبحانه وتعالى لما قال قتلت لما قال النبي الله موسى قتلت نفسا بدون قتلت نفسا بدون نفس قتلت نفسا زكية بدون نفس <coughs> ó ní ó ní

lẹ́yìn ìjọba àwọn ọ̀sọ̀tàn ẹ sá pàṣẹ ìwé wájú rẹ̀ ẹ gbàwé lọ́wọ́ rẹ̀ kò lè rí nǹkan kan sọ mọ́ ìyẹn tó kọ̀ èyí wájú gan kò rí nǹkan sọ wàláì àní ọkọ tí ọkọ àbá lásán àzúkúrí àzúkárì ó là zúkúrí àzúkúrí kọ àzúkúrá ni ó là zúkúrá. aláì ọmọ ẹgbẹ́ kò mọ̀ ìdájọ́ ala wà láì yàbá tó mà àlùwàlá sí wọ́n ní wọ́n bí léèrè pé ẹ̀dàkùn tètè yẹn bá ń sàlùwàlá tó bá bomi sẹ́nu tí ó lè fọwọ́ yẹnu orí tó bá wù ọ́ wà láì dídí àlọ́ ní tó bá wù bá ní sí ń bí àlùwàlá ni pé kó bomi sẹ́nu kó tó wá fọwọ́ yọ ò ní fọwọ́ yọ ó wá bí lè pé kò ráyè mójútó gbogbo ń tọ́ ẹ̀kọ́ mójútó àlùwàlá ni ọ̀mọ́ ṣe yìí àlùwàlá ni kọ̀ọ̀mù àlùwàlá ṣe kò yẹ báyìí nìyẹn ẹlẹ́kẹ̀jẹ̀ tí mo bílẹ̀ ní sẹ́wọ̀n ẹja gbẹ́lẹ̀ kẹjọ. lẹ́mà kọ́ra ti ṣe lẹ́mà kọ́ra ti tafsiru sheikh ké síru manan tafsiru. lẹ́mà kọ́ra ti tafsiru sheikh ó ṣe ká tani fáìlù tani mọ̀ fún olùbí yìí báyìí nìyẹn lẹ́mà kọ́ra ti tafsiru sheikh lẹ́mà kọ́ra ti tafsiru sheikh tafsiru ni. ẹ̀rí báyìí l'amma lámà tẹ̀síìrù sheikh lámà kọ̀rọ̀tù tẹ̀síìrù ti rí lẹ́bù rẹ̀ pé ẹni tí ń bá mi sọ̀rọ̀ ilé yóò kò jiná o ta ni ó ìwọ ogun ló ń bá mi sọ̀rọ̀ gan nítorí ẹ̀ ní parí kò rókò rẹ̀ dá ẹmà wọ́n fẹ́ ọ ẹ̀ sọ pé ó ní ẹ̀ dàrọ́tù kí ẹ má kò lè ìbò ni ó ti sọ ta ló kàtà ní kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ kò lè sọ pé ẹ ọbẹ̀ amúrọ̀ bìí lẹ́tí ìlú lọ́fẹ́ sọ kò rí sọ dàrọ́ sí ó bá jẹ̀jẹ̀ pọ̀ bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfa yìí gan ọmọ kó ti kábùkù bá pé rẹ́dàrẹ́dà ní nǹkan ìdí àfikọ́ jẹ́ pé òǹkọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ní àbúrò lápẹ̀lẹ́ pé irú ìwọ ìgraduate wọ́n dẹ̀ lọ graduate lọ́dọ̀ àfa yìí bọ́ bá ń kí lọ́dọ̀ tèmi ò létí graduate wọ́n tó ọmọ gbogbo àwọn kinní wọ̀nyí ọmọ kọ̀rọ̀ tu tafsiro tafsiro ẹ̀ lámà kọ̀rọ̀ tu tafsiru sheikh ẹgbọ́n lẹ́ẹ̀kan sí. lámà kọ̀rọ̀ tu tafsiru sheikh tafsiru manaj tafsiru. ẹ kò bọ́ọ̀ ti farabalẹ̀ ẹgbọ́n mi. ala anna hadha alwalad anna hadha tiflu ẹ̀rọ kò bóun ni anna ṣe ń wọlé tọ ismu zohir ẹ́ tí ó sì tó ẹ̀rí nǹkan sí ẹ́ anna hadha tiflu anna hadha tifla anna hadha tifla kana saghiran àti pé kò tiẹ̀ tún bá wá gbé ìwà arọ́bí gan mu anna hadha tifla kana saghiran ẹ̀rí nǹkan sí báwo ni yóò lè jẹ́ tiflu tí ò ní jẹ́ sọ̀gírù tẹ́lẹ̀ báwo lè jẹ́ tíbulú tí ò ní jẹ́ tí ò ní jẹ́ sọ̀gír anna hada tíbulú kánà sọ̀gírọ̀ anna hada tíbulú ká bí kí ẹ sọ pé anna hadi anna hadi hilmar'a nisa'an subhanallah àbí irú àwọn ẹ̀tí ẹ̀ níbẹ̀ ríbi tẹ́bẹ̀ gbé sí gẹ̀ẹ́ ẹ̀sẹ̀ máa ronú pé irú àpéjúwe ogẹlẹ̀lẹ̀ fún ọ̀rọ̀ ẹ̀ tí ó ná sábà àwọn kátàkátà tí ń wí ẹ̀rù nínú kéṣẹ̀tẹ̀ nínú ìpè tí ò pé ìṣẹ́jú mẹ́wàá wọn ni gbogbo irú àwọn blọ́ndà yìí ló tún kọ̀mítẹ̀ ẹgbọ́ lẹ́ẹ̀kan. ala anna hadha alwalad kana sabiran ala anna hadha tifl kana sabiran. ó kọ́ ni ala anna hadha alwalad ọ̀nà ala anna hadha tifl kana sabiran tifl kana sabiran tifl kana sabiran bẹ́ẹ̀ ni wàláì kò lè báyìí nìsín yìí kò ní tó bá jẹ́ pé yìí tẹ́wọ́ fẹ́ sọ nìyẹn ọkàn ní pé àlàánà hazel walada kana tiflan kana tiflan tó bá jọ pé kana tiflan gbogbo èèyàn tó bá máa èdè lábọ́ọ̀tì máa wípé ọmọ kékeré ní jẹ́bẹ̀ kọ́ yẹ kọ́ sọ pé ẹ̀ ana ana lọ ana ana síbúlú kana sọ̀gírọ̀n kò lè báyìí nìsín yìí tó báwo ni ó ti máa sọ orú nǹkan so alaana hada daro kana beitan àyà àdárù kana beitan ẹ sì rí kan kúrò àwọn nǹkan tí ò àwọn nǹkan tí ò tí ò tí ò wetí gbọ́ so ẹ lẹ́lẹ̀kẹ́ wáyé ibi tí mo wá kọ́ ti bẹ̀rẹ̀ lẹ́lẹ̀kẹ́ wáyé fún ti ń kó kàn tí tó kàn rọra sọ ara àlàyé ara rẹ ní ṣókí pé ibi tí mo ti kẹ́kọ̀ọ́ rè kò rí wíwà láì ẹ wá rò pé bóyá owó tán ni owó ọ̀tá o wàlá àbá tó sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí nígbà tó tóun dákẹ́ gbárí tí ò rí ibi tí ò rí kankan sọ mọ́ kò rí kò lè sọ yí pé ibi tóun ti kẹ́kọ̀ọ́ rè ọwọ́ àdìgbárí. dàrẹ́tù ń da ṣe pé dàrẹ́tù dàrẹ́tù ń da ṣe mú nínú mi. sẹ́rí bàbá yẹn tó sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ so nígbà tó sọ̀rọ̀ yẹn ọwọ́ adákẹ́ kò mọ tí ó sọ mọ́ ní ìgbà yẹn wá ní fóònù yẹn wá sọ pé ó eh, ní tó ní tí ó kù tí ó lò ó wà less than a minute sẹ́wọ̀n ní sábàá yìí sì yìí so ìgbà yẹn ni ṣéèkì yẹn tó wá sọ̀rọ̀ òun ò rí bi. dàrẹ́tù ń da ṣéèkì yẹn dàrẹ́tù dàrẹ́tù ń da ṣéèkì yẹn. one minute remaining. darastu inda sheikhi darastu inda sheikhi darastu inda sheikhi kò ní gàgà sọ inda sheikhi darastu inda sheikhi kò ní gàgà sọ kò ní báyìí sí yìí imma khawfan tó ṣe kọ́ yẹ pé bóyá ń lẹ̀rú pé tóun bá sọ ẹni tóun kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ó ṣe é ṣe kan fura sóun pé ẹ̀ẹ́n síbi tó ti kẹ́kọ̀ọ́ rèé àbájọ tán fi lo onírú fíkọ̀rọ̀ yìí kò yé báyìí nísìnyí torí tó bá fi lè dákọ̀ Mustapha Salama pẹ́rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n mọ̀ pé kọ́ọ̀rì jí ní tòótọ́ ṣé báyìí nítorí pé Mustapha Salama yìí jàbàtà ló ń kéwú lọ́dọ̀ rẹ̀ kódà tíra kan bẹ tó usul so àfa yẹn kọ tíra yẹn lẹ́ni àlọ́kọ́ lórí usulul fiqh ni at-ta'sis tíra yẹn bẹ lọ́wọ́ jabata ní sìn tíra Mustafa Salama yẹn jabata sọ fún èmi àti àwọn tí àdìjọ súnmọ́ nígbà yẹn wípé tíra yìí o Mustafa Salama ló mama bùn gẹ́gẹ́ bí student o gẹ́gẹ́ bí student rẹ lẹ́yìn ìgbà tí awárí broda tó wá lọ sí Egypt so broda yẹn wá ṣèwádìí nípa Mustafa Salama so lọ́dọ̀ sheikh Uh, sheikh albanna hasan marzouk albanna so àgbàfà ni sheikh yìí ìkan náà àwọn àgbàfà salafiya ní egypt ni wọ́n béèrè mustapha salama lọ́dọ̀ afa yìí afa àwọn sọ pé mustapha salama wò pé kọrìjì ni ó ní fíkọrọ àwọn kọwárì nígbà tí tíra yìí wá wọn á tó kọ́ sí tíra àwọn fi ránṣẹ́ sí wa ìgbà táwa fi kinní hàn abáni àárọ̀ òun ọwọ́ mustapha salama rí o wàláyì ẹbí àbúyá sí ìlú lọ́rọ̀ tí mo sọ yìí wàláyì àyà làkà Oh, ọmọ mustapha salama rí níwọ̀n tó jẹ́ sí pé ó sọ pé kódà tíra àtàṣìṣì yẹn tán fi sọ̀rọ̀ lórí usul fíkì yẹn pé mustapha salama máa máa bọ́ gẹ́gẹ́ bí ẹ̀bùn ni torí pé ọjọ́ máa kéwu rẹ̀ tó mọ̀ dáadáa kò yẹ báyìí sí mustapha salama ní kọ́kọ́ ń pè láàfáà rẹ̀ tẹ́lẹ̀ o ìgbà tó rí pé àṣírí mustapha salama tú ó lọ́wọ́ ọmọ mustapha salama rí mọ́ so bóyá mustapha salama lọ́kọ́ wa fẹ́ kó sí lẹ́nu ó sì salama wàhálà wà àmọ́ àwọn ìtumọ̀ pé ẹ̀ẹ́ àṣebáṣe ń pè ọ́ náà lórí so eléyìí báyìí ó ní àwọn nǹkan tí àṣàdéhùn fún wa pé insha Allah ní ìjẹjọ pé àmì ní ìjẹjẹ pé a máa play fún wa so eléyìí báyìí ó jẹ́ bóyá wáyé pé jàbátá yìí èèyàn kan tó jẹ́ sí pé èdè lárúbáwá òye ni pé báyìí nìkan so èyí náà ló fà á tó fi jẹ́ sí pé tó bá mú àyà Qur'an àbí tó bá mú hadith anabi àbí tó bá mú ọ̀rọ̀ àwọn àfa báyìí yóò mọ tún tukutu ni torí pé èdè tí wọ́n fi kọ́ nǹkan yẹn kò yé èdè yẹn kò lójútu èdè yẹn ṣé bá nìsín yìí ẹ̀ríkì mo ti mo ti ṣàlàyé fún wa ibi tí jàbàtà ti sọ pé nígbà tí ń tú ọ̀rọ̀ Sheikh Fawzan wakazalika al-a'malu al wakazalika al-a'malu al wọ́n ní sheikh sheikh ní bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn iṣẹ́ bídíà ìgbàjàbà tó tu ó ní gbogbo tí àwọn oníbídíà gbogbo ẹ ti bàjẹ́ al-a'malu al-mubtada'a an-na'tu kíyàn sì tu sí alimogofu alimogofu lè wàláì kíyàn tu anáàtú alimẹnuayut kó sì tu sí ojúmọ mogofu àti mogofu lè wa kadhalika al-a'malu al-mubtada bẹ́ẹ̀ náà ni àwọn kódà wọ́n tó wá ní al-mubtada al-mubtada kò yẹ báyìí nísìn ismul maf'ul nìyẹn àbẹ́ẹ̀kọ́ ni al-mubtada al bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ tí wọ́n dálẹ̀ àwọn tí àdá dálẹ̀ gbogbo iṣẹ́ yìí ń kọ́ o nǹkan tí ò ní wọlé ni àbíṣẹ́ bídíà sọ́nà wọn tẹ̀ ọgbà gbà tó wo tí wọ́n ní bẹ́ẹ̀ ni èmi ní kẹ́kọ́ mọ́tọ́ o gbogbo tó ní bídíà ní ọba jẹ́ o wa kadhalika a'malul mubtada bẹ́ẹ̀ ni ilé gbogbo àwọn ní bídíà pátápátá gbogbo ẹ ti bàjẹ́ Palai. àyà mi ní ìṣe kẹwù mo ní káì ẹ wo tún kùtù àwọn ọmọ yìí ó sì jókòó síwájú ẹ̀ wọ́n ní a kódà yín mẹ́rin wá fáwọn kódà yín kàtí so insha allah ta'ala ẹ jẹ́ ká lọ síbi tí a fẹ́ lọ báyìí so lẹ́nu wọn bá àsìkò tí ó kù péréte yìí so ká sáré lọ síbi ọ̀rọ̀ afọ àyè tí wọ́n ń bá lọ nínú tíra àwọn tó pè ní fatihul birri fi bayani hali gulami alladhi qatalahu alkhadiru. naam a ti ka ìbẹ̀rẹ̀ tíra yẹn muqaddima tíra yẹn pé sheikh yẹn jẹ́ pé wáyé pé àwọn kọ tíra yìí nípa ìfàǹfà tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ nàìjíríà lórí ọmọ tí Khadiru pa kálíbà wọn pé tíra yìí gangan lórí ọ̀rọ̀ tí à ń sàlàyé lórí ẹ̀ ni wọ́n kọ́ lé lórí wọ́n ní àwọn kọ́ wọ́n ní tó pé àwọn ahlu sunnah wal jamaa ní Nàìjíríà o wọ́n sì fanfa lórí ọ̀rọ̀ ọmọ tí Khadiru pa sí mùsùlùmí àbí kẹsìkẹfẹ̀rí. naam nígbà tá a bá wá ní alqawlu fil atfal wọ́n kọ́ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ nípa àwọn ọmọ kéékèèké àwọn gbọ́dọ̀ mọ ìdájọ́ wo la fẹ́ gbé fún àwọn ọmọ kéékèèké nínú Islam tí ó bá ní sí táwa ti mọ ìdájọ́ àwọn ọmọ kékèké yóò rọrùn fún wa ká gbàgbọ́ yóò rọ̀ yí dáadáa. wọ́n ní alqawlu fil atfal ọ̀rọ̀ nípa àwọn ọmọ kékèké kí ni a sọ pé alqawlu fil asghar lárúbáwá àjàbàtánu alqawlu fil atfal asghar. ẹ̀rọ kò sí ẹ̀ bá ti dákọ̀ ẹ̀rọ gbà tẹ́ dákọ̀ àtìfáàlù sì sẹ́tọ́ ẹ̀rọ ní tẹ́bi sègọ́ọ̀rù sí mọ́ nígbà tí ẹ̀ bá sọ pé sífìlù tó wá ní sọ̀gíìnì kí wá ní jẹ́ sífìlù nígbà tí ọ̀ àwọn lárúbáwá burúkú àwọn lárúbáwá tí ò dáa láwọn àwọn burúkú lárúbáwá àwọn lárúbáwá burúkú. ikhtalafa al-ulama fi man mata min al-atfal wọ́n ní àwọn àfa sunna àwọn àfa àwọn ìyapa nípa àwọn tí wọ́n bá kú nù àwọn ọmọ kéékèèké kí ni ìdájọ́ wọn. ikhtalafa al-ulama fi man mata min al-atfal was سواء في ذلك أطفال المسلمين أم أطفال المشركين وني عملي صلى الله عليه ilé tọ́lá làfíà rí pé annahum fi janna òun ni wípé ọmọ aljanna làwọn ọmọ kéèké tán bá kú sawa'un fi dhalika sawa'un fi dhalika atufalil muslimin wọ́n ní kò bá jẹ́ àwọn ọmọ mùsùlùmí làwọn ọmọ táwọn wí ni o am atufalil mushrikin àbíkan jọmọ ẹlẹ́bọ ọmọ tó bá ti jẹ́ ọmọ kéékèèké tí o ti bàlágọ̀ tí o ti dàgbà kó dépò tí o ti dàgbà kó dépò mukallaf kó dépò ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn ọjọ́ ọmọ tí mùsùlùmí bí ni àbọ̀jọ́ ọmọ tí ẹlẹ́bọ bí tó bá fi lè kú láì tí ìbàlágọ̀ tó jẹ́ pé ìdájọ́ ọmọ kékeré ni wọ́n nílò àwọn ọmọ yìí àsọ̀híhù ni pé ọmọ àlìjánà ni wọ́n kò tí yé báyìí nìsí pọ̀ eléyìí tí mo sọ yìí sìn kò sínú tíra o ìní ń ṣàlàyé tíra fún wa nìyẹn pé tíra tó ń sọ yìí wọ́n ń sọ̀rọ̀ nípa ìdájọ́ ìdájọ́ generally eléyìí báyìí tí ẹ bá gbàgbé ẹ̀ríkẹ́ mo ti nígbà tá ń ka ọ̀rọ̀ nípa man huwa al-mujtahid talent tó jẹ́ mujtahid ẹ̀ríkẹ́ àtọ́ pé ẹni tó jẹ́ mujtahid gbọ́dọ̀ mọ nǹkan tó ń pè ní am àti khos eléyìí báyìí ìdájọ́ am ní sheikh yìí mú wáyé pé ìdájọ́ àwọn ọmọ kéékèèké nípa ọmọ àlìjẹ́nà ni wọ́n ṣùgbọ́n ìdájọ́ kọ́ọ̀sì àmọ́ bẹ́ńgbà míì wípé báyìí sọ pé gbogbo àwọn ọmọ kéèké ọmọ àlìjẹ́nà ni wọ́n o àmọ́ tá a bá rí dẹ̀lílù tó bá yọ àwọn ọmọ kan lẹ̀ nínú ọmọ kéèké pé ọmọ eléyìí ọmọ náà ni tó ń tipọ́ ọmọ kékeré ni a sọ wípé àyàfi ọmọ báyìí eléyìí báyìí kọ́ọ̀sì nìyẹn lẹ́yìn àm kò yẹ báyìí nísìnyí naam eléyìí báyìí jẹ́ nǹkan aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ṣéèkì yìí ẹni tó kọ̀rọ̀ yìí Muhammad yìí tó kọ tíra yìí àwọn gbà wípé ọmọ kékeré ń kọ́ o ọmọ kékeré ò lè jẹ́ kèfèrí ọmọ kékeré tí ò bá ti bàlágà kò lè jẹ́ kèfèrí àmọ́ alqawlu sahih ilé ọ̀rọ̀ tó lálàáfíà jù tẹ́rì tẹ́rì fi rinlẹ̀ ni pé ọmọ kékeré tí ò bá ti bàlágà ò lè jẹ́ kèfèrí ọmọ kékeré tí ò bá ti bàlágà ò lè jẹ́ kèfèrí ò lè jẹ́ kèfèrí eléyìí báyìí ni àwọn àfáà ní ìdájọ́ kàbàíyà ìdájọ́ kí ló pé tàbàíyà ìdájọ́ wípé a fún ọmọ ní ìdájọ́ tí bàbá rẹ̀ bá wà lórí ẹ̀ a fi ọmọ yẹn tẹ̀lé ìdájọ́ bàbá rẹ̀ àwọn ọmọ tí bàbá wọn bá jẹ́ mùsùlùmí mùsùlùmí ni wọ́n jẹ́ àwọn ọmọ tí bàbá wọn bá jẹ́ kèfèrí kèfèrí ni wọ́n jẹ́ nígbà wo nígbà tó bá ti dé sínú tẹ̀míyìn nígbà tó bá ti dé ọjọ́ orí tó yẹ pé wọ́n ti lè dá ọ̀tún mọ́ yàtọ̀ sósì wọ́n ti mọ Islam wọ́n ti mọ kúfùrù wọ́n ti mọ̀ pẹ́sì kan bẹ jẹ́ islam wọ́n ti mọ̀ pẹ́sì kan jẹ tí ń jẹ́ ẹ̀sìn tọ́sí ẹ̀sìn omi ti mẹ́tí tí ń jẹ́ islam wọ́n wá ń yẹ ẹ̀sìn ní ìyẹn láàyò nítorí pé lànà bàbá wọn ni àkíyèsí ni wọ́n jẹ kò yẹ báyìí nìsín inṣàlọ́ ibẹ̀ yẹn gan láti fẹ́ máa àwọn ẹ̀rí wá àwọn ẹ̀rí tó lálàáfíà lọ́ba wípé àwọn ọmọ kéékèèké ẹ nígbà tó bá ti dé sínú tẹ̀míyìí tẹ́tí dé ọmọ tẹ́tí dé ọjọ́ orí tẹ́tí lè ṣe ìyàtọ̀ láàrin ọ̀tún sósì wọ́n ti mọ ọkùnrin yàtọ̀ sóbìnrin pé ọkùnrin eléyìí obìnrin eléyìí wọ́n mọ ọmọ kékeré yàtọ̀ ságbàlagbà wọ́n máa ń tọ́ da yàtọ̀ fún tí ò da wọ́n lè máa ń tó lè sàǹfààní yàtọ̀ fún tó lè kó nira bá ni wọ́n mọ ìsìláàmù yàtọ̀ fún ẹ̀sìn kìrìsìtẹ́nìtì pé báwọn mùsùlùmí ṣe máa ń ṣeré àwọn mùsùlùmí máa ń ṣerú nǹkan báyìí kìrìsìtẹ́nì máa ń ṣerú nǹkan báyìí àbáwọn yahudi máa ń ṣerú nǹkan báyìí wọ́n ti dé sínú tẹ̀míyìzì nìyẹn wọ́n mú dájọ́ bàbá wọn ìdájọ́ tàbáyíyà na bẹ̀ṣẹ́kì yìí ní eléyìí tó jẹ́ sọ̀híhù òun ni pé anáhùn fìljanna tẹ́rí àsọ̀híhù anáhùn fìljanna sásọ ìdájọ́ wọn láàkírọ̀ nìyẹn ìdájọ́ tó jẹ́ gbọdọ̀ tìyàmọ̀ nìyẹn nítorí pé àwọn ọmọ kékèké ìdájọ́ méjì ni ọ̀rọ̀ wọn pín sí gẹ́gẹ́ bí sheikhul islam ibn wọ́n kọ odidi tírà kan nípa ìdájọ́ àwọn tí wọn kì í ṣe mùsùlùmí tó ń gbé nínú mùsùlùmí sódà ní tàwọn alùdímà ìdájọ́ wọn wọ́n kọ tírà lórí ẹ̀ ìgbà tó wá débi àwọn ọmọ kéékèèké wọ́n jókòó yẹ pé àwọn ọmọ kéékèèké ìdájọ́ wọn pín sí méjì ìdájọ́ wọn nílé ayé sí ìdájọ́ wọn ìdájọ́ wọn lọ́jọ́ gbéra kìyàmà sí ìdájọ́ wọn eléyìí tí sèkì ń sọ ní báyìí ìdájọ́ àwọn ọmọ kéékèèké lọ́jọ́ gbéra kìyàmà ló fi sọ yí pé as-sahihu annahu fil eré tó lálàáfíà nípa ọmọ àlìjẹ́nà ni wọ́n jẹ́ sàbá òun fi ìdálíkà àtfàlù mùsùlùmí iná am àtfàlù mùsùlùmí wọn bá jọmọ ẹlẹ́bọ wọn bá jọmọ mùsùlùmí wọn bá jọmọ kèfèrí. fa amma ma yata'allaqu bi àtfàlù mùsùlùmí wọ́n ní ẹ̀pá àwọn ọmọ yìí ọ̀nà méjìlá pín wọn sí àwọn ọmọ táwọn mùsùlùmí bí àtàwọn ọmọ tí kèfèrí bí wọ́n ní ẹ̀rá àwọn ọmọ tí mùsùlùmí bí nù wọn nínú àwọn ọ̀ràn àwọn ọmọ méjèèjì àwọn ilé tọ́jú ọmọ mùsùlùmí fayakadu an yakuna bi annahu fil jannati ijma'an wọ́n níbi táwọn àbá pọ̀ lórí tí wọ́n dé lórí pọ́nmà àlìjẹ́nà ni wọ́n dé ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ bọ́ sípò ìjìmọ̀ kan tá a fẹ́ máa rí ẹnì kankan tí ó takú ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ yí pé àwọn ọmọ ti mùsùlùmí o pé ẹsẹ̀ ìgbàgbé tàwọn ọmọ kẹfìrí náà tẹ́rí tàwọn ọmọ ti mùsùlùmí tí wọ́n kílẹ̀ àpọ̀ màlìjẹ́nà ni wọ́n jẹ́ wọ́n níbi táwọn afá pọ̀ lórí yẹn dé ọfẹ́ jẹ́ ìjìmá òtàn máa wùjú dí khilaf fihi wọ́n ní tòun ti bẹ́ẹ̀ kìí ṣe ìjìmáwò àwọn àfáà ìyapa lórí ẹ̀ arínú àwọn àfáà tán ní ẹ̀ ilé sọ́kọ́ màlúù jẹ́mọ́ ẹ̀ sì wá kú ni ẹ̀ kóra dúró ni. ẹ lakinnahu alqawlu rajih lil adillati fi wọ́n ní àmọ́ ká sọ pé àlùjẹ́nà ni wọ́n wọ́n ní òun lọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ nítorí àwọn ẹ̀rí tó wá fún ọ̀rọ̀ nípa àwọn ọmọ àrínà àwọn àfà tó sọ wípé a ààlẹ́ tí ìsọpọ̀ máa àlìjẹ́nà ni wọn ààlẹ́ tí ìsọpọ̀ máa náà ni wọ́n wọ́n ṣe ìmtìhánù fún wọn lọ́jọ́ ni wọ́n ṣe dáwò fún wọn ni àrínà àwọn àfà tó ní èmi ò tí ẹ̀ lè sọ ṣe dáwò fún wọn èmi ò lè sọpọ̀ máa ni wọn lè mi ò ni wọn àwa kóra dúró nípa wọn kí ló fà á àwọn ẹ̀rí tó wá fún àwọn ọmọ kéékèèké yìí tó lálàáfíà àwọn ẹ̀rí kò sí kankan nú àwọn ìkéníkejì kẹta yìí tí wọ́n rí ẹ̀rí mú tí wọ́n dẹ̀ rí gbára lé ó kàn jẹ́ pé tá a bá wà níbi tá a ti ń ṣe tẹ̀rìjì tá a ti ń sọ pé ah, ọ̀rọ̀ yìí lọ́wọ́ àrọ́jì eléyìí lọ́wọ́ àmọ̀rọ̀jù ọ̀rọ̀ yìí lọ́fẹsẹ̀ rẹ̀ ju eléyìí lọ eléyìí lọ lẹ́sẹ̀ lẹ́ eléyìí lọ lẹ́sẹ̀ lẹ́ tó ń ti bẹ́ẹ̀ á padà sọ pé ah, eléyìí báyìí òun gbà táwọn gbà wẹ̀ rí àtàwọn eléyìí bá àtàwọn eléyìí bá rí pé eléyìí lọ́wọ́ àrọ́jì wọ́n ní qala ibn hazm rahimahullahu ta'ala kí làbáyé ọ̀rọ̀ tá làbáyé mú wáyé o ọ̀rọ̀ ibn hazm tí a rí ọ̀rọ̀ ibn hazm tí ibn hazm ibn hazm tí a fà yín wáyé káfíìn ní lọ́dọ̀ jàbàtà ibi tẹ́ ti mọ̀ yí pé àfà yìí ọ̀jọ̀ jàbàtà rárá nìyẹn ẹni tí àfà yìí fẹ́ lò ọ̀rọ̀ tó fẹ́ mú ọ̀rọ̀ rẹ̀ wá láti fi sẹ̀rí pé àwọn ẹ̀rí tí ibn hazm wá lórí ọ̀rọ̀ yìí o ẹ lọ wò nínú tírà rẹ̀ tó kọ o Afa yìí gangan Ibn Hazm tí afa yìí ti rahimahullah fún yìí mo fi kèfèrí Ibn Hazm lọ́dọ̀ jabata kò dẹ̀ sí àfa súnlẹ̀ yọ kan báyìí tó sọ pé Ibn Hazm jẹ́ kèfèrí àsọ pé Ibn Hazm yóò kó sí àsọ pé kò kó sí nǹkan tí ó yà pàṣẹ àlùsùn náà o kò yẹ báyìí ní Ibn Hazm ṣùgbọ́n Ibn Hazm kèé ṣe gbogbo ẹnikẹ́ni tó bá kó sí ìyapa alùsùnà wal jamaa ní máa ń di kíni ní máa ń di káfíìn nítorí àti pé ẹ lérí àfa alùsùnà kan àwọn àyímà àwọn àyímà tó alùsùnà wal jamaa àwọn máa ń lu ọ̀rọ̀ ibùdó hazmi dára láti fi sẹ̀rí ibi tó bá ti bá kìtàbà ti sún torí pé inú àwọn àfa mùsùlùmí ni ibùdó hazmi wà kódà débi wípé ibùdó hazmi tó gbajúmọ̀ dé òun gán fẹ́ mazhab àwọn zahiriya òun ni mazhab ibn hazm rahimahullah ta'ala wọ́n ní qala ibn hazm rahimahullah ta'ala fil fasli fil milal wal ahwa wal nihal tíra kan bẹ tán pè ní alfaslu fil milal wal ahwa wal nihal tíra yìí wọ́n bí sọ àwọn oríṣiríṣi ìlànà tí ń bẹ nínú ẹ̀sìn àtòríṣiríṣi àwọn ìfẹ́ ẹnu táwọn èèyàn pín sí àtòríṣiríṣi ojú ọ̀nà táwọn èèyàn rìn tó jẹ́ ojú ọ̀nà tó yapa wọ́n á mọ̀rọ̀ wá tábàlọ́wọ́ mujalladu ẹlẹ́kẹta page seven and uh, page seventy four wọ́n ní fa in qala qa'il fa in qa'il innakum taquluna wọ́n ní tàbárẹ̀ yẹ̀ká tó sọ wípé ẹ̀yin sọ wípé inna atfala al-muslimin àwọn ọmọ àwọn mùsùlùmí wa atfala al àtàwọn ọmọ àwọn ẹlẹ́bọ kulluhum fil janna gbogbo wọn máa janna ni wọn Ibn Hazm ní tabarí ń tọ́ takò wá bẹ́ẹ̀ tí ń challenge wa pé ẹsẹ̀ lè máa sọ fáyẹn pé àwọn ọmọ táwọn ẹlẹ́bọ bí àtàwọn ọmọ táwọn mùsùlùmí gbogbo wọn máa janna ni wọn. wàhálì jẹ́ kọ̀rọ̀ ala haula ismu mùsùlùmí iná wọ́n ní sáwà pé àwọn ọmọ yìí ní sáàpè wọn ní mùsùlùmí ni nílé ayé wọ́n ní fàjàwábù náà wàbíláyé ta'ala at-tawfiq ní dáhùn táwọn tó àwọn tó òun náà ní bẹ́ẹ̀ ká sọ kí ni o anakul naam nínú bí báyìí wọ́n ní ibi tàǹtàkọ́ síbi ní inakul in kọ́lọ́ ẹ̀kọ́ jẹ́ topographical ẹ̀rọ ni ẹ anakul lọ́ ẹ̀kọ́ jẹ́ an kò yẹ báyìí nísìnyí bákan náà wọ́n ní kulluhum anakul naam kulluhum muslimun gbogbo wa mùsùlùmí ni wọ́n bila shakki láì síyèméjì mẹ́ ibùdó hasu ni gbogbo àwọn ọmọ kéèké o. musulumi ni wọ́n àbí ẹ̀kọ́ ni láìsí méjì ọ̀rọ̀ tí ibùdó hasbu sọ yìí àtọ̀rọ̀ tí yìí sọ yìí àwọ̀ wọn lọ́mẹ̀ yẹn nítorí àwọn àdínlà tó lálàáfíà sápadà mọ́ ni o bẹ̀tí mo fẹ́ ka àwọn ẹ̀rí wọn ná kákọ́ ná kọ́ṣà wọn wá mú àwọn ẹ̀rí tiwa wá fi ń ṣe fi jẹ́ pé kìí ṣe gbogbo wọn ni ń bẹ́ẹ̀ nù wọn ń bẹ́ẹ̀ nù wọn bí ṣe mùsùlùmí ń bẹ́ẹ̀ náà ọmọ kéékèèké kèfèrí ń bẹ́ẹ̀ náà ọmọ kéékèèké bí ṣe ń bẹ́ẹ̀ náà àgbàlagbà àbí ẹ̀kọ́ ni a ní sọ pé gbogbo wọn ni kèfèrí bẹ́ẹ̀ ni a ní sọ pé gbogbo wọn ni mùsùlùmí a sọ pé mùsùlùmí ń bẹ́ẹ̀ nu wọn bẹ́ẹ̀ ni kèfèrí ń bẹ́ẹ̀ nu wọn gẹ́gẹ́ bí àwọn gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà. naam wọ́n ní nítorí wọ́n ní lèkọ́lì tààlà nítorí pé ọlọ́run ọba tó pé wà if akhadha rabbuka min bani adam min zuhurihim zurriyatahum wa ashhadahum ala anfusihim alastu bi rabbikum qalu bala wọ́n ní ayé alákọ̀ọ́kọ́ táwọn mú wálé jẹ òun ni gbọ́dọ̀ ọlọ́wọ́ bá sọ wípé wà ìfẹ́ rọ́bù kàmí bá ní ádámà ọlọ́wọ́ bá ní ìlànà máa ṣe sọ rẹ máa rántí ìgbà tí ọlọ́wọ́ bá àwọn tí ọlọ́wọ́ bá tó mú jáde nínú bàrá di àwọn àwọn àrọ́mọdọ́mọ wọn ọmọ tí ó ń kálukú ọwọ́ ọmọ bí nínú bàrá àdí wa ọlọ́ọ̀bà ní kílákó ogun ọjà rí báyìí nígbà yẹn àti àti sílẹ̀ ayé nígbà yẹn wà á ṣáàdà hùmà ilé àǹfùsìhìn ọlọ́ọ̀bà ní kíláwá ń fi àwọn ọmọ wọ̀nyí owó ọlọ́ọ̀bà ní kíláwá ń fi gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí ó fi wọ́n sẹ̀ lórí ara wọn pé aláṣubì rọ̀bíkù so wọ́n ní eléyìí ó jẹ́ kó yọ yí pé ìpìlẹ̀ àwọn ọmọ nígbà kan nínú bàrá àdí àwọn bàbá wọn síwájú kan tó jáde sáyé mùsùlùmí ni wọn nítorí pé ńgbà tó lọ́wọ́ bá lékẹ́lá mú wọn jáde nínú bàrá àdí ìyá bàbá wọn ọlọ́wọ́ bá lékẹ́lá bí wọ́n léèrè wípé kí á ṣe mí lọ́wọ́ bá yín níbí wọ́n dẹ̀ fi irinlẹ̀ pọ́ lọ́wọ́ bá lọ́wọ́ bá wọn sẹ́mi pé ìfi irinlẹ̀ yẹ ọ́sán ẹ̀dí mùsùlùmí àbẹ́ẹ̀kọ́ ni sòrèlé yìí báyìí náà wípé ajẹ́pá àwọn ọmọ kéékèèké o kódà láti inú bàrá àdí ìyá wọn wá láti inú bàrá àdí bàbá wọn wá mùsùlùmí ni wọ́n jẹ́ torí wọ́n ṣe ìkọ̀rọ̀ wọ́n fi tàwíìdì ọlọ́wọ́ bá rinlẹ̀ nínú kíni o ní bàrá àdí ìyá wọn ẹgbẹ́ rí ẹ ẹ̀rí tó strong ni àbí irú àwọn ẹ̀rí wọ̀nyí àtàwọn ẹ̀rí tó kù tá paramọ̀ yanjú lọ́la torí wọn lásìkò ti tó insha Allah tẹ́ bá fún yẹn láwọn ẹ̀rí wọ̀nyí téèyàn téèyàn bá wà well grounded nínú Islamu dáadáa tí wọ́n wà well versed nínú Islamu dáadáa àbí nínú àgbọ́yé sunna jàre dáadáa ó súnmọ́ kí yẹn wò pé ẹ̀ ọ̀rọ̀ yẹn ló lẹ́rìí náà ó làwọn mi sọ fáwọn èèyàn bí ká sọ́ra fún ìmọ̀ gbọ́ ọ̀rọ̀ àwọn tó jẹ́ sí pé wọn kì í ṣe ẹni tó dúró déédéé nú ẹ̀sìn torí pé wọ́n máa ń lo àwọn ọ̀rọ̀ míì ń míì tí ó dà gẹ́gẹ́ bí òdodo tẹ́rì pé wọ́n máa ẹ̀rí kan wá kò yí báyìí nísìnyí sòtẹ́rù pé ah, àbọ̀rọ̀ ìbò ṣe rí sí ni yẹn ń tòótọ́ tó ìjàmbá kò rí bẹ́ẹ̀ ṣé bá nísìn so eléyìí báyìí ó jẹ́ ṣókí sẹ́rọ̀rọ̀ tí Ibn Hazm ẹ̀rí tí Ibn Hazm mú wáyìí ẹ̀rí tó lálàáfíà ni àyà Qur'an ni ibẹ̀ náà ni àfa tí wọ́n kọ tírà yìí òun náà ni wọ́n lọ wọ́n náà kọ́lá ọ̀rọ̀ Ibn Hazm lẹ́ni tí ń sọ̀pọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn ni kò yẹ bá nísìn sùlẹ́n tó gba nǹkan tí Ibn Hazm gbà wọlé lẹ́yìn tó gbà wọlé insha Allah tó bá di lọ́la á mú àwọn ẹ̀rí wọn tó kù wá tòtàbá máa ẹ̀rí wọn tó kù wá insha Allah àwa balẹ̀ àwa bẹ̀rẹ̀ àlàyé nífọ̀síwẹ́wẹ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké ìdájọ́ wọn ní Islam ṣé mùsùlùmí gbogbo wọn ṣé kèfèrí gbogbo wọn a lọ sínú àwọn ahadis látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam a lọ sínú àwọn ẹ̀rí tó pọ̀ látọ̀dọ̀ àwọn àfa sunna náà wọ́n ṣe gbọ́ àgbọ́yé àwọn ẹ̀rí wọ̀nyí insha allah aqulu ma'un astaghfirullah li wa lakum wa lisa'il muslimina min dhanbi subhanaka allahumma wa bihamdik la ilaha illa ant